بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته أركبكم والله الله سبحانه وتعالى والله باتي أتوين كوكا وصنا تدكي وقلو الإسلام wọn náà lọ́ba tí a dúpẹ́ fún àtọ́rọ àlékún kí ọlọ́run bá ní ọlọ́run bá kó máa bá síwájú ẹ̀dá anábì sallallahu alaihi wa sallam kó bá wọn ara ilé àtàwọn sọ̀hábà yìí náà àti gbogbo ẹni kọ̀ọ̀kan wa náà tí a ń tẹ̀lé lànà anábì sallallahu alaihi wa sallam Professor Wáyé Quadri tí wọ́n kọ ní ọjọ́ kẹjọ oṣù Ramadan ilé ìtawà nínú oṣù Ramadan 1441 lẹ́yìn hijira Nabi sallallahu alaihi wasallam láti ìlú Mẹ́kà lọ sí ìlú Madina ilé ìṣe dédé ọjọ́ alákọ̀ọ́kọ́ nínú oṣù May ilé ti àwà nínú èyí ọ̀rọ̀ yìí jẹ́ ọ̀rọ̀ kan tó jẹ́ sí pé ó fọ́n káàkiri láàrin àwọn èèyàn tó jẹ́ sí pé àwọn nǹkan tí wọ́n kó sínú ọ̀rọ̀ náà ọjọ́ àwọn nǹkan tó yẹ pé ó léwu gan tí ò ṣe dákẹ́ lórí nítorí àwọn èèyàn tí wọ́n lè gbàtàn jẹ pẹ̀lú àwọn nǹkan tí wọ́n fi pèlò àwọn ọ̀rọ̀ yẹn tí eléyìí lè fa kí wọ́n máa fi kórìíra kan máa fi bá ọmọ ìyá wọn tí ó yẹ kí wọ́n fi ìyọ́nú àti ìnífẹ̀ẹ́tọ́ kan fi bá lò kan máa fi kórìíra bárò àwọn bẹ́ẹ̀ lò látara wípé wọ́n ti wọ́n ti pollute mind wọn against àwọn ọmọ ìyá wọn yìí so orílẹ̀-èdè Saudi Arabia Kingdom of Saudi Arabia òun náà ni wọ́n fọ àwọn nǹkan yìí nípa wọn tó wá mùsùlùmí sì mọ̀ ní pé orílẹ̀-èdè jẹ́ ààyè kan pàtàkì nínú ẹ̀sìn Islam orílẹ̀-èdè yìí ó jẹ́ orílẹ̀-èdè kan gẹ́gẹ́ pé ó ní ìtàn eléyìí tí ò ṣe gbàgbé nínú ìgbésí ayé wa mùsùlùmí torí pé ibẹ̀ ni wọ́n ti bí ànábì sallallahu alayhi wa sallam ọmọbẹ̀lẹ̀ ànábì sallallahu alayhi wa sallam ṣe ibẹ̀ náà ti gbé ànábì sallallahu alayhi wa sallam dìde lójíṣẹ́ ibẹ̀dẹ̀ ní ẹ̀sìn Islam ti tàn káàkiri gbogbo ńlá yìí so àwọn ṣàáyírú ẹ̀sìn ọlọ́run ọba àwọn nǹkan tó jẹ́ àwọn àmì ẹ̀sìn àwọn ṣàáyírú ẹ̀sìn Islam ó dẹ̀ wà ń bẹ̀ títí dòní tí ò sì ti gbé kúrò ń bẹ̀ kò sì ní gbé wọn àáàzì ní gbé kúrò ń bẹ̀ títí tálìkì àmọ́ ọlọ́run bó fi dé bẹ́ẹ̀ wulẹ̀ kó bínú jù bẹ́ẹ̀ lọ a ní bínú orí káfí fìlà déjì ní ò clear alaikum salaam wa rahmatullahi so wọ́n bá ṣe wò ká ṣe ìbàjẹ́ sáúdí tó wọ́n ní gbé kàábà kó ń sáúdí kan gbé lọ sí jígbò yíò clear so kí làwa kí ni wá ní afẹ́gbà ń bi kàábà sáúdí ló kọjẹ́ ní afẹ́gbà ń bẹ̀ àwọn èèyàn sì ní kí òun láyé kan kọjú sí jígbò bí wá ṣe wò ká bínú sáúdí arábíà tó ibẹ̀ náà láàmà kọjú sí títí sáàkì àmọ́ náà fi dé bí èèyàn bá sì ní èèyàn bá ń bínú rẹ̀ kọ̀kọ́jú síbẹ̀ mọ́ ọkà mẹ́sì rẹ̀ ló fò náà ẹ̀hẹ́n so ó kàn ti eré ìdárayá lásán ni mẹ́ẹ̀ bá ní àti Saudi Arabia ti wá ṣe kíní o ẹ̀ ti wá ṣe kíní o fún wọn ní kọjú síbẹ̀ mà so o ò lè kó bá o ò o ò lè kó bẹ́ẹ̀ sí Islam o sì lè kó bọ́ lọ́hùn lẹ́yìn tó bá kó bára rẹ̀ tẹ́yìn ọba sọ́ra yẹn dúró dèrè dé ọlọ́run bá lọ́sùn àtàrà pẹ̀lú àwọn fọ́mọ̀ sọ́wájú dèrè dé so àwọn kan lọ́wọ́ bá lè jẹ́ láwá gbé ìdarí ìlú ìlú gbé lọ́wọ́ ní tó sì dá mi lójú ni pé ọlọ́run wà lè tẹ́lá ògbélé mi lọ́wọ́ kò rí sí mú òdí máa pín kò lè kàn mí <laughs> so kí ni wàhálà mi ju pé àwọn tọ́lọ̀ bá lè tẹ́lá gbé sílé lọ́wọ́ òun ká kún wọn lọ́wọ́ lórí dáadáa lọ ká jọ pàtẹ́lẹ́ pọ̀ ẹ̀sìn ó ti bá mi ti gbogbo ohun táwọn èèyàn bá sì fẹ́ máa táwọn èèyàn bá fẹ́ máa sọ nípa wọn tí ò bá rí bẹ́ẹ̀ kágbìn ẹ̀rù kágbìn náà dànù nítorí àti dá ògbẹ̀ sí ọlọ́run Allah subhanahu wa ta'ala torí pé tí ààyè yìí bá láàyè tó bá yẹn gé àwọn èèyàn fẹnu sọ ẹ̀sìn Islam àwọn èèyàn sì kọrin tí ọ̀dà kí mùsùlùmí ṣe é bá yín sí pàápàá jùlọ wá sórí ànábì sallallahu alaihi wasallam ti kọ́ wa láwọn ẹ̀kọ́ tó pọ̀ táàfi bá irú àwọn tí ọlọ́run bá lè kẹ́ra gbé ìdarí tó gbé ní lọ́wọ́ ilé tó ṣùwọ̀ ni pé ọlọ́run ọba àlekẹ́rà ò lè gbélé gbogbo wa lọ́wọ́ àwọn kan náà lọ́run ọba àlekẹ́rà gbélé lọ́wọ́ ṣùgbọ́n àwa tí a bá wà lábẹ́ wọn a ta àwa náà pẹ̀lú wọn lórí dáadáa a gbọ́dọ̀ ní àjọṣepọ̀ dáadáa pẹ̀lú wọn ká ràn wọn lọ́wọ́ ibi tán bá ti ń ṣiṣe káṣe kí ni ká tọ́ wọn sọ́nà ní ọ̀nà tí ìṣẹ̀rí Islam gbé kalẹ̀ káṣe tọ́ wọn sọ́nà tàbátìrí èèyàn tí ó ń gba ọ̀nà míì tó lè dá wàhálà alẹ́ láwùjọ àbí tí ó lè kó báwọn èèyàn agbọ́dọ̀ ti fi pàkíyèsí pé ah, ìlànà tẹ́ni rìn ìlànà tí ò dáa ni so ilé ìbáyìí ló bí gbogbo orú àwọn nǹkan yẹn ọ̀rọ̀ mi jẹ́ sí pé a ń láti tàlàyé eré tó bá nínú jẹ́jù ni pé ẹ̀rí wípé Saudi Arabia lọ́ta gan tó pọ̀ wọ́n ti lọ́ta tó pọ̀ jù eléyìí náà sì ni ìkí ọlọ́run náà ni tó lẹ́yìn tó wá dáa fún ní máa ń lọ́ta ẹni tó bá dá fún òní máa ń lọ́ta tàlọ́fẹ́sọ̀ ta wèrè kí lè yẹn ní lára wèrè tó fẹ́ máa àtádà kí lóore tí ń bẹ̀rẹ̀ àwèrè tí ẹ̀fẹ́ máa bínú ẹ̀ tí ẹ̀fẹ́ máa ṣe kìíta rẹ̀ so bórí bá ṣe tó náà ní ṣe máa ń fọ́ ni kádúpẹ́ fọ́lọ́n pé sáwọ́dí lọ́ta èèyàn gidi ní máa lọ́ta ànábì sọ́lọ́wọ́ sálàm jẹ́ lọ́ta kìí ṣe tí sáwọ́dí ọ̀wá fi ní ní ọlọ́run wà lọ́sùn wọn àtàlátọ́ dá wa gan ọlọ́ta àwọn ọ̀tọ́ ọlọ́ta kààrọ̀ ẹ̀hẹ́n so n tó bá dá máa lọ́ta náà ni so yé so ó jẹ́ nǹkan tó jẹ́ nǹkan kan àwọn èèyàn kan náà bá Aisha radiyallahu anha náà bá tọ̀tá kìí ṣe fáyín jà ní wọn ànẹ́bì sallallahu alaihi wasallam nípa àwọn àwọn fúnlẹ́lómi ẹ̀ka máa rí tẹ́lómi ọkà máa sọ̀rọ̀ ilé ìkan bẹ tán sẹ́ǹd láìpẹ́ lájọ́ lájọ́ mẹ́ta yìí tí bàbá alágége ń sọ àwọn ọ̀rọ̀ tí ò yẹ kó sọ nípa ọ̀nláka ba ní jẹ́ gan àwọn èèyàn sì ń hó èmi ò mọ bí táwọn èèyàn máa ń tọ́jú ni tó rúpa àwọn tó bá ní ọpọlọ lọ́lọ́run wà ríkẹ́rá ní ká lòun bá sọ̀rọ̀ àwọn ní sì máa ronú láyé tí gbogbo nǹkan ti lu jára wọn yìí kí ti máa parọ́ mọ́ yẹn máa sáré èrè eh, ti wà ní Jidda báyìí èrè èrè irú èrè wà l'Amẹ́ríkà o ti wà ní Jidda níbo wá lọ́wà ń bẹ̀ níbo náà sí sí eh, gbogbo àwọn ọ̀rọ̀ tí ó àwọn ọ̀rọ̀ tí ó yẹ pé kò irọ́ tí ò tí ò ní pẹ́ ẹ́ eh, Saudi Arabia ní ọdún tuntun 2020 sí wọ́n yẹ báńgà mẹ́ta ní ṣéṣe rẹ̀ náà fi yìí ọmọ bẹ́ẹ̀ saudi ń gbà yẹn ògbúrú àwọn nǹkan bẹ́ẹ̀ ni gbogbo àwọn nǹkan máa ní Saudi Arabia nísìnyí wọ́n ti gba àwọn tọ́rìtì láàyè àtàwọn kèfèrí kán máa wọ Saudi Arabia kán máa wọ jáàbù kán máa ṣe nǹkan máa lọ́nà wọ́n takò kán máa lọ kò kí àwọn èèyàn fẹ́ gbà nígbà tá à ń yanjú tí pọ́fẹ́sọ̀ wáyé kọjú lọ́wọ́ nínú àpẹẹrẹ ẹlòmíràn tún bẹ̀rẹ̀ tiẹ̀ ẹlòmíràn tún bẹ̀rẹ̀ tiẹ̀ tẹ́sì ti mọ̀ pẹ́lú míì rèé ń bá sàwọ́dítọ̀ tá láti pìnlẹ̀ náà ni gbogbo pẹ́lú míì ń kórira súnà ń bá súnà jà pọ̀ nítorí pé wọn àti sáwọ́dí ní pọ́blẹ́mù nípa ẹgbẹ́ tààrẹ kó omi tẹ́ ẹgbẹ́ tààrẹ sí i <laughs> kéwì kí sáwọ́dí tó lè ràn yín lọ́wọ́ lórí kéwì tààrẹ tẹ́ ń bọ̀ ìyàwó òní ibi tí wàhálà ti dé láti jọ̀ báyìí saudi ò rí nǹkan kan dáadáa ti mọ́ ìran ló kù ìran yóò gba dáwọ́là báyìí ìran ṣùgbọ́n àwọn nǹkan yẹn náà àtìrí náà ń tú náà ni pé ẹlòmíì náà sí ilẹ̀ ẹlòmíì náà sí kan parọ́ ẹlòmíì láwọn àjọṣepọ̀ kan pẹ̀lú ṣíà tẹ́lẹ̀ káwọn ṣíà ní ọ̀tá Saudi Arabia ni wọ́n bá lọ ọgbọ́n fa ní lásìkò hajj ṣíà lọ sí ibẹ̀sẹ̀ mo ṣe da mọ́kà ló wá wá jẹ́ ṣí àyẹn àwọn yàrá nìyẹn wá nìyẹn wọn máa promote láwùjọ wa jọmọ fáwọn nǹkan yẹn àwọn nǹkan fẹ́ pé ó mú fura dání ni so kọ́nà bá lọ́sùn àtàrà kó sànù wa láti dáadáa làwọn onísúfí náà ti máa ń gbógun ti maka àbí wọ́n sì ń gbógun ti dáwà Muhammadu Abdul ẹ má gbàtàn jẹ́ tán bá ń praise muhammadu rabu abu ibi tán bá ti fẹ́ pọ̀ yìí sí saudi arabia tán bá ń praise kéde pọ́n gbàtì muhammadu rabu abba wọ́n kàn fẹ́ fi sọ ìjọba tòní lẹ́nu nípa wọ́n fẹ́ fi sọ ìjọba tòdí òní lẹ́nu ẹ máa wò pé níbo ni sufi ti láìsí muhammadu rabu abba àti dára muhammadu rabu abba ṣé báwọn sufi yàn ní máa ń pa àwọn tó bá wà lórí tàwíìdì ní wàhábíyà ṣùgbọ́n àwọn èèyàn ó pèlú àwọn ọ̀rọ̀ pẹ̀lú àwọn ìrújú tó yẹ sí pé àfẹnitọ́rọ̀ bá àríkẹ́ bá sàrún ní ọbọ̀ ń bẹ̀ ẹ máa wò pé àà ah, ìbòlẹ̀ ah. ni ìkílẹ̀ ní yìí ń sọ gan báyìí kílẹ̀ ní ìfẹ́ káwọn èèyàn gbọ́ yìí gan báyìí dáwà Muhammadu Abdul Wahab ni wọ́n ti rí àwọn tó bá ń tẹ̀lé ìlànà yẹn sílànà pé àwọn alákatá títì ni wọ́n àwọn bẹ́ẹ̀ tó wọ́n ní interest lórí pé wọ́n fẹ́ já ìjọba Saudi Arabia gbà wọ́n fẹ́ já gbà torí pé àwọn tí wọ́n ìlànà táwọn fi ń sin lọ́hùn ni pé àfikà àwọn ti ẹ̀kọ́ mọ́tò dáwọ́dà ní tipátipá tó ìyẹ́ sí pé kágbà dáwọ́dà rí rúkùnù min arkani dínihì orígun kan orígun ẹ̀sìn wọn ni ní ẹ̀kọ́ mọ́tò dáwọ́dà so ẹ̀rí pé irú ìlànà yẹn irú rí yẹn òun ni àwọn èèyàn ń fọ́n káàkiri lónìí ẹ má jẹ́ kó yà yín lẹ́nu tẹ́ ẹ bá rí súfì gidi tó bá ní orí ìhwan ẹ má jẹ́ kó yà yín lẹ́nu nítorí pé súfì torí pé ìhwan tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà súfì làwọn náà súfì làwọn náà torí pé ọ̀gá àwọn àlèkọ́wàá mùsùlùmí ni tó dálẹ̀ súfì yùn ṣùtọ́fì Hassan al-Banna ni kódà kùbúrí ni pàápàá Hassan máa ń lọ síbi kọ́bùrù al ní every Thursday tí wọ́n máa ń sàdúrà mẹ́ ní ìbáraẹ̀sìn so ó yìí bí yà lórí tọ̀ríkọ̀ fẹ̀sọ̀fíyà so ẹ̀mẹ́jẹ̀ kó yà nílẹ́nu tẹ́ bá rí súfí súfí gidi tó bá níròyìn ìṣòwà bẹ́jẹ̀mọ́ nínà nìyẹn tẹ̀rí ṣe ń tó níròyìn ìṣòwà torí pé ìṣòwà nù rèé ó fàyè gba gbogbo in tó bá ti ń ṣe pápátá láti máa bọ̀ ó láti jẹ́ sí wípé èròǹgbà kan tó jọ pàápọ̀ náà ni pé àṣà gbàjọba lọ́dọ̀ tó bá yẹ pé kírísítẹ́nì lọ́ba gbọ́ wáyé lórí kágbàjọba èèwọ̀ eh, náà máa bọ̀ kájọ máa ṣe ẹ̀fí jẹ́ pé ẹ̀rí kírísítẹ́nì nínú tẹ̀nzímù wọn ẹ̀rí yahudi nínú tẹ̀nzímù wọn torí pé àfojúsùn tàwa ni pé ìkọ́ mọ́tò dáwọ́lá àwọn afẹ́ gbàjọba tẹ̀ àwọn afẹ́ gbàjọba so ilé ìbáyìí rí ó dẹ̀ wà nínú nǹkan tánàbí sọ̀rọ̀ máa sọ̀rọ̀ tó máa ń discourage wa lélórí Ànábì sallallahu alaihi wasallam yóò rí pé ìkànnà àwọn sàhábà rẹ̀ ni pé la tas'alil imara má béèrè fún ìjà darí fàínàkà inú àtẹ́yìtàhà and masalatin torí pé tí wọ́n bá fún ẹ nítorí pé ó béèrè fún ní òkèlta ilé ìhà ọlọ́run bó dọ̀ọ́dá rẹ̀ ọlọ́run níyàn lọ́wọ́ lórí ẹ̀ wà inú àtẹ́yìtàhà and ghairi masalatin wọ́n tó ń ràn lọ́wọ́ lórí ẹ̀ ṣe Ànábì sallallahu alaihi wasallam ó mọ́ kódà Ànábì sallallahu alaihi wasallam ti sọ fẹ́yìn ẹ̀ka tó wá bá Ànábì sallallahu alaihi wasallam wípé inú àwọn nǹkan tọ́lọ̀ bá lékẹ́lá kó lé ọlọ́wọ́ yìí fàwa náà sadarí bí nǹkan bẹ̀ Ànábì ní inna la nuwalli ahadan sa'ala sa'alaha aw harisa 'alayha àbá rí pé èèyàn kò béèrè gan àmọ́ arípò lójú kòkòrò rẹ̀ àti ń fún wọn ní nǹkan bẹ́ẹ̀ so ilẹ̀ èèyàn kan wà mọ́ jẹ́ sí pé ipò adarí ipò adarí tánàbí sallallahu alaihi wasallam sọ pé wàsàtàkùnù nà dáàmàtà anábì ni yóò padà di àbámọ̀ fáwọn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń tẹ́rí gbà ní tó bá jẹ́ bí al-qiyamah nà dáàmà kádàrí èèyàn méjì kádàrí ìdarí inú ilé gan tó rọrùn náà kẹ́yìn darí ìyàwó àwọn ìyàwó rẹ̀ àwọn ọmọ rẹ̀ ó rọrùn ná kámọ́sọ̀ pé èèyàn fẹ́ darí àdúgbò kámọ́sọ̀ pé èèyàn fẹ́ darí odidi ìlú kámọ́sọ̀ pé èèyàn fẹ́ darí ìkíní àwọn nǹkan tí ò rọrùn ni ṣe so ìṣe wọ bí à ń kẹ́hùn rèé ṣé nítorí tọ́lọ́run náà ni ṣé nítorí tọ́lọ́run la fẹ́ darí tọ́wọ́ ẹgbẹ́ nítorí tọ́lọ́run wa lọ́sùn márùn-ún ni ewu ní dandan nígbà tọ́lọ́ bá àdékẹ́lọ́ bá ti pè ọ́ sí ewu ní tọ́wọ́ mi ò tó máa fi kọ̀ǹkọ̀ fa èèyàn bá fàánà tó bá já lórí àìrórí náà ní ìsinmi náà yìí ìjọ padà wá kábàámọ̀ náà yìí so ìtọ́lọ̀bà yìí jẹ́lá bá fún yàn òun náà ni kéèyàn yọnu sí so wú àwọn nǹkan yìí làwọn gẹ́gẹ́ pé òun ṣẹlẹ̀ láwùjọ wà fi pé ẹ wà rí pé kí ló ń fa gbóró àwọn nǹkan yìí gan kí ló ń fa so àìgbàgbọ́ yẹ̀sìn ọlọ́run bá lọ́sùn fáànà tààrà náà ni so nítorí eléyìí báyìí mo ti ṣàlàyé àwọn ẹ̀sùn kọ̀ọ̀kan àìlè tí wọ́n kà sí al-Mamlakatu al-Arabiyya as-Saudiyya lọ́rùn láwọn pé kódà kò ní ẹsẹ̀ rárá àwọn ẹ̀sùn tí ò lẹ́sẹ̀ rárá ni tó yẹ pé ẹ̀rí kankan báyìí ò gbé lẹ́yìn ẹni tó sì mẹ́sùn ẹran wà náà rèé àwọn náà ò ṣe kí ni wọ́n fẹ̀rí tì í lẹ́yìn àwọn náà kà mẹ́sùn yẹn wá lásán ni láì lẹ́rìí àwòdẹ̀ kí ń gbarú ẹ̀ níbi tí wọ́n bá jáwùjọ àwọn ẹlẹ́kọ̀ọ́ ẹ̀sìn tí ò bá ti lẹ́rìí àti ń gbarú ẹ̀ àbẹ́sìtọ́ yẹ pé ẹ̀yìn èèyàn mẹ́rin wa ẹ̀rí yàn wá fẹsẹ̀ múlẹ̀ gẹ́gẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ talákọ̀ọ́kọ́ ta ti sàlàyé yẹn ẹ̀sìn tán mú rí ẹ̀rí tán mú wá ẹ̀rí tí fẹsẹ̀ múlẹ̀ ni nǹkan ọ̀tọ̀ nǹkan mí so bẹ̀tà àwọn ilé tá a ti ń kò tí ẹ̀ lẹ́rìí kankan ni yóò tí ẹ̀ lẹ́ o kọ̀ lẹ́ o kọ̀ lẹ́rìí tẹ́lẹ̀ ẹ̀rí ó tí ẹ̀ ní káàmù kọ́ lẹ ìmọ̀ tó ní pé kókó ọmọ lẹ́rìí kankan so ọlọ́run bá kó sànà wa náà so wọ́n ní lẹ́yìn ìgbà tí wọ́n ní wọ́n ní lẹ́yìn ìgbà tí wọ́n sọ wípé wọ́n ti fàyè gbá ní Saudi nsìn nígbé kí ọkùnrin àti obìnrin máa gbénu rúùmù kan náà nínú hòtẹ́ẹ̀lì láì láì provide láì mú certificate of marriage wá ìbẹ̀yẹn adé lánàá wọ́n wá ní is Saudi Arabia oblivious to Rasulullah, to Rasulullah, Rasulullah statement narrated by Ahmad at-Tirmidhi and Hakim that when a non-mahram when a non-mahram woman and a man are alone together Satan is the third among them so wọ́n ní ẹ̀rí wọ́n fi wọ́n fi yẹn ń sẹ̀rí lórí wípé kí ọkùnrin àtobìnrin tí wọ́n kì í ṣe ọkọ àtìyàwó kán gba rúùmù kan náà kájọ mọ́ wà papọ̀ èlé báyìí nǹkan kan ni tó yẹ sí kó tako ṣẹ̀ríà so àdìsọ anábì sallallahu alaihi wasallam tó fojú hàn eléyìí tí alimam Ahmad rahimahullah ta'ala àti mamu Tirmidhi àti mamu Hakim bá wa ni pé tí ẹni tí ò kí ń ṣe máhárọ́mù obìnrin àti obìnrin táwọn méjì bá dìjọ wà ọkùnrin kan tí ò ṣe máhárọ́mù obìnrin àti obìnrin tán bá dìjọ wà ní kọ̀kọ̀ èṣù ló máa sì kẹta wọn so wọ́n ní this is not a matter of ignorance but a willful destruction of the sharia so wọ́n ní nǹkan tí Saudi Arabia ṣe yìí wípé wọ́n ti gbà láàyè pé kọkùnrin àtobìnrin máa rẹ́ǹtì ká máa gba yàrá kan wọ́n jọ máa gbé papọ̀ ní hòtẹ́ẹ̀lì wọ́n ní Saudi Arabia wọ́n ní wọ́n ṣe látara ìmọ̀ kan o wọ́n ní wọ́n ṣe pẹ̀lú ìfẹ́ inú ni wọ́n ní wọ́n máa máa ṣe nítorí wọ́n fẹ́ kó parun bá ṣẹ̀rí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ni ẹ̀rí pé gbogbo àwọn eléyìí rí wọ́n sàn ń tẹ̀sùn ní ilẹ̀ yìí pé Saudi Arabia o wọ́n sàfẹ́ pa wọ́n fẹ́ destroy ṣẹ̀rí àní níta yìí sọ yìí ò tẹ́lẹ̀ títí dòní tí mo sọ̀rọ̀ ní Saudi Arabia títí dòní ìta ń sọ̀rọ̀ ní Saudi Arabia tó bá sì dàbí pé kí ní ẹ̀rí dà ipò ṣẹlẹ̀ títí tó ní ìta ń sọ̀rọ̀ yìí o àti dọ́là o ọlọ́run bá lè kí lámàjẹ́ padà sí aburú bá Saudi Arabia ẹ lè gba yàrá kan náà pẹ̀lú obìnrin Saudi Arabia láì provide the marriage certificate pé ìyàwó yìí ọkọ yìí síwájú kan tó lè aláwọ̀ yìí kẹ́yìn méjì gbàrú nǹkan náà but àwọn fi rìn lẹ́sìn wípé wọ́n ti ń ṣe nǹkan Saudi Arabia nǹkan tó wọ́n wá ṣe wọ́n náà fi ń ṣe wọ́n mẹ́rin tí ẹ̀rí tí ọba Saudi Arabia wí ẹ̀wà mọ́ wá ẹ̀wà tó ń sọ wípé Saudi Arabia wọ́n àti nǹkan yìí pẹ̀lú àìmọ̀kan wọ́n máa ń mà ní wọ́n máa ń mà ṣe láti takò láti láti àwọn kò sí nǹkan kan ju wípé ẹ̀rí pé mo ti tàlàyé lẹ́yìn àná wípé àtijẹ́ta náà gbogbo àwọn nǹkan tán mú wá yìí rè wọ́n fi ń rinlẹ̀ wọ́n dẹ̀ fi ń kàfàrọ̀ Saudi Arabia ni torí pé wọ́n kàfàrọ̀ dáwọ́lá yìí wọ́n pe orí wọ́n pe orílẹ̀-èdè ní kèfèrí wọ́n dẹ̀ pe àwọn ṣọ̀káàmù orílẹ̀-èdè ní kèfèrí wọ́n dẹ̀ bá wọn ẹ̀sùn kàn wọ́n wípé wọ́n máa máa destroy ìṣẹ̀ríà èdè tí ó jẹ́ káwọn ẹ̀ máa rí wọn wípé ọ̀tá ọlọ́run ni wọ́n ó jẹ́ káwọn ẹ̀ máa rí Saudi Arabia kọ́ ọ̀tá ọlọ́run ni wọ́n téèyàn bá ti wá ráwọn aláṣẹ yẹn ẹ̀mí yẹn wà fún pínpín ìkórira yẹn máa bẹ́ẹ̀ ọkàn wọn bíi pé bíi pé kí wọ́n kú bẹ́ẹ̀ bá ti rí wọn so àwọn nǹkan yìí rè ìbẹ̀mí àwọn èèyàn jẹ́ sí àwọn ẹni ẹlẹ́ni rẹ̀ sí àwọn ọ̀ràn tí wọ́n dá àwọn nǹkan tí wọ́n ṣe ká máa kà sí wọn lọ́rùn wọ́n ń tẹ̀síwájú wọ́n ní Riyadh the capital of Saudi Arabia is being transformed to become another America or, or, or European city in terms of lewdness in terms of lewdness wọ́n ní Riyadh tó jẹ́ olúùlú orílẹ̀-èdè Saudi Arabia is being transformed to become another American or European city wọ́n ní wọ́n ti ń yí ìlú ìpadà láti láti láti dà gẹ́gẹ́ bí ìlú amẹ́ríkà àti ìlú europe àwọn ìlú ńláńlá amẹ́ríkà àti ti europe in term of lewdness wọ́n lábala wípé ká máa ti àwọn ìṣesí tí ọmọ ìpèwé sí zìnà àwọn lewdness nìyẹn àwọn nǹkan tó jẹ́ sí pé àwọn aṣọ táwọn yóò máa wọ̀ tí ó máa rọrùn àwọn táwọn yóò máa wò tí ó máa rọrùn àwọn nǹkan táwọn yìí ó gbọ́ tí ó máa mú sí ìnáwó wọn ṣe so wọ́n ní wọ́n ti sọ Riyadh tó jẹ́ capital Saudi Arabia di ìlú báyìí bí àwọn ìlú ńláńlá àwọn ìlú Amẹ́ríkà àti ìlú Europe wọ́n ní thousands of people are on Riyadh Boulevard every night being entertained in theater in theaters and pop concerts wọ́n ní ẹgbẹ̀rún àwọn èèyàn lẹ́ẹ̀mọ̀ rí ní Riyadh ní àwọn ilé ìgbafẹ́ ní Riyadh lálálẹ́ tí wọ́n máa dá wọn lára yá pẹ̀lú tíátà àtúrísìsì gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ fẹ́ẹ́ àwọn nǹkan ìwòkúwò bẹ́ẹ̀ so wọ́n máa fi dá wọn lára yá lálálẹ́ so kò sí ìjà kátá kátá lè rí pé Saudi àwọn ìjọba Saudi ti ń ba Saudi jẹ́ náà ó clear wọ́n ní there are many restaurants where men and women mingle freely with no restriction oríṣiríṣi àwọn ilé oúnjẹ lọ́pọ̀ ní Riyadh tó yẹ sí pé àwọn ọkùnrin àtàwọn obìnrin wọ́n rò papọ̀ ń bẹ̀ láì wọ́n rò papọ̀ ń bẹ̀ láì sí dídè the power of the power and influence of Mutawa the Islamic religious police which enforces Islamic observance and safeguards public morality have been, have been whistled down wind wọ́n ní agbára àwọn ọlọ́pàá tó pè ní mútàwá tẹ́ pé àwọn ni ọlọ́pàá ẹ̀sìn tí wọ́n máa ń fi òfin Islam rinlẹ̀ wọ́n sì máa ń tamáyẹ̀ fọ́tẹ̀ lórí àwọn èèyàn tí wọ́n sì máa ń kíyè sí gbogbo àwọn àwùjọ lórí bí àwọn bàbàjẹ́ òsè ní máa tẹ́lẹ̀ wọ́n ni wọ́n ti dín agbára wọn kù nítorí àti gbà bàbàjẹ́ láyè so visas will be issued online with no restriction for, for unaccompanied women, with no restriction for unaccompanied women, as in the past. Wọ́n ní wọ́n máa fáwọn èèyàn visa lórí lórí ẹ̀rọ ayélujára ń sìn láì ní de àwọn obìnrin tí wọ́n ò lẹ́ni tí ó tẹ̀lé wọn wá ẹgbẹ́ bá ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn obìnrin wọ́n máa gba visa ń sìn wọ́n máa wọ Saudi Arabia láì ní mahram kankan yàtọ̀ sí bá ṣe ṣe tẹ́lẹ̀ tó yẹ sí pé obìnrin ò lè wọ Saudi Arabia láì ní mahram Expectedly, many of the reforms have received international praise. Wọ́n ní gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n retí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àtúntò ọ̀pọ̀lọpọ̀ àwọn àtúntò tó ń ṣẹlẹ̀ yìí, òun ló ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú lọ́gọ̀ ẹnu látọ̀dọ̀ àwọn àjọ àgbáyé. The government wants to attract 100 million annual visits in 2030 to increase its GDP from 3% to 10% through haram means wọ́n ní àwọn ìjọba wọ́n ní wọ́n fẹ́ ṣàlékún wọ́n ní wọ́n fẹ́ wọ́n fẹ́ pèpè wọ́n fẹ́ máa gbà wọn àlejò bíi one million lọ́dọọdún ní ọdún 2030 láti lè já GDP wọn sókè láti ìdá mẹ́ta lọ sí ìdá mẹ́wàá nínú ìdá ọgọ́rùn-ún pẹ̀lú ọ̀nà haram náà fẹ́ ṣe So when Saudi Arabia embarked on economic reforms by diversifying our areas of revenue away from oil, which appears to have a, a bleak future. So the economic recession being feared made the cradle of Islam. Wọ́n ní Saudi Arabia, wọ́n ní wọ́n ti pàn ní, wọ́n ti pàn lé, wọ́n ti gùn lé, báwọn ti fẹ́ yí ètò owó wọn. Oko wọn báwọn jẹ fẹ́ táwọn jẹ fẹ́ tuntun pẹ̀lú páwọn ó gbé okòwò yẹn gba ọ̀nà bòmíì so tí ó mọ̀ mú wọlé tí ó jẹ́ àwọn revenue kúrò níbi àkáta epo rọ̀bì wọ́n ní tó ìjẹ́ tí pé ń ni pé epo rọ̀bì yẹn a rí pé ọjọ́ iwájú kíta epo rọ̀bì yẹn ó ti ń ṣẹ́jú a rí pé epo rọ̀bì tẹ́yìn bá ń wòye sí dáadáa kò fẹ́ lọ́jọ́ iwájú mọ́ nítorí àwọn afẹ́ gbé okòwò Saudi Arabia gbàgbọ́ mi lọ wọ́n tó bá jẹ́ sí pé economic recession tí à ń páyà tó ń páyà lágbàáyé tó bá yẹ pọ́ bá ṣẹlẹ̀ wọ́n ní ṣé lè yí wá túmọ̀ sí pé káwa máa ká máa ba Islam jẹ́ ṣé yìí túmọ̀ sí wípé ṣé nítorí pé àì ṣé nítorí pé afẹ́ soko afẹ́ afẹ́ afẹ́ sówù tó túmọ̀ sí pé ká máa kó bá islam pẹ̀lú pé ọ̀nà haram lágbàmà lágbàmà sòwò tó ń túmọ̀ sí pé ká máa wọ́n ní tó túmọ̀ sí pé sinning against Allah kama tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala Saudi Arabia vision 2030 last vision wọ́n ní àfojúsùn Saudi Arabia fún ọdún 2030 àfojúsùn tí èyí àfojúsùn tó dáa ni it is blind to Sharia requirement wọ́n lọ fọ́jú sí àwọn ìtí Sharia ń béèrè it borders on nothing it borders on nothing but fusuk so wọ́n ní kò pala pẹ̀lú nǹkan kan ju ìwà pòkì lọ gẹ́gẹ́ bí ó ṣe wà ní Quran nine verse twenty four so wọ́n á tẹ̀síwájú wọ́n ní if the wealth wọ́n ní Quran Quran nine verse twenty four if the wealth that you have gained the come in which you fear a decline are dearer to you than Allah then wait until Allah brings about his decision and Allah guides not the wrongdoing people so wọ́n kó tàyà tó wà ní Suratul Maida yẹn so pé tọ́lọ́mọba àdìkẹ́lá sọ wípé tó bá jẹ́ sí pé ọrọ̀ ayé tẹ fẹ́ kójọ àti okòwò yín tẹ́ ń páyà pé kí ọmọ parun ni ó bá lẹ́bá nífẹ̀ẹ́ sí ju ọlọ́run ọba lọ tó a jẹ́ pé kẹ dúró kẹ máa retí tí tọ́lọ́run ọba lékẹ́ ló padà mú ìpinnu rẹ̀ wá lé lórí so tọ́lọ́run ọba lékẹ́ ló fi sọ ìyá rẹ̀ kalẹ̀ lé lórí tó pọ́lọ́run ọba lékẹ́ fọ̀nà mọ àwọn àjọ alábòsí so wọ́n ní we muslims are ibi tọ́rọ̀ wá wà rí we muslims are expected to, to be the role model to be emulated by others not the other way round wọ́n láwa mùsùlùmí in tí àwọn kan lọ́dọ̀ wa ní ká jẹ́ táwọn míì ọmọ kọ́ṣe wa kì í kọ́ wa láma àwọn èèyàn àwọn ni muslims muslims world over need to condemn the present leadership in Saudi Arabia and make it come back to its senses ìtàn pé pèsè gan nìyẹn wọ́n ní we muslims okay wọ́n ní muslims world over need to condemn muslims comma world over comma need to condemn the present leadership in Saudi Arabia wọ́n ní mùsùlùmí àti gbogbo àgbáyé gbogbo mùsùlùmí lágbàáyé gbogbo àgbáyé rẹ̀ wọ́n ní a nílò ká máa bẹnu àtẹ́lu àwọn ìjọba Saudi Arabia tán wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ká máa takò wọ́n kí gbogbo mùsùlùmí lágbàáyé so kí á dẹ̀ pè wọ́n padà sí làákàyè wọn ká pè wọ́n padà sí ọpọlọ ìpèpè pé ká sọ fáwọn ọmọ lẹ́yìn kan dájú kọ olórí ká sọ fáwọn ọmọ lẹ́yìn pé ẹ máa kọ̀ndẹ́mù táwọn olórí yìí ṣe so yíba ní sìn tí democracy bá gbà wọlé Islam gbà wọlé torí pẹ̀lú ní ìrè democratical thought yóò mọ̀ fi sọ̀rọ̀ yóò sì máa islamize democratical thought ìròyìn democracy yóò sì máa gbé sínú ìròyìn Islam Islam ló pèpè sí pé kí a máa kọ̀ndẹ́mù olórí tí gbogbo wa ká dìde ká máa tako lórí ká máa kọ̀ndẹ́mù ẹ̀ ìlànà àwọn kọ̀wárìjì ni kìí sí ìlànà tánàbí sallallahu alaihi wasallam tó gbé wa tẹ́ bá lọ gbogbo nǹkan tánàbí sallallahu alaihi wasallam sọ fún wa lórí bá ti báwọn olórí lò kódà nígbà tí wọ́n bá ń ṣàbòsí kódà nígbà tí wọ́n bá ń tayọ àlà ànábì sallallahu alaihi wasallam ní ká ṣe sùúrù pẹ̀lú wọn ànábì sallallahu alaihi wasallam ní ká ṣe takò wọn ká sì má ta ìgbọ́rọ̀ sí wọn lẹ́nu ká sì má ṣe ká má ìgbọ́rọ̀ sí wọn lẹ́nu ká sì má tẹ̀lé wọn lórí wọn bá tán bá ṣe kúfùrù tó wà bá wá lórí wọn bá tán bá ṣe kúfùrù tó clear tá a lẹ́rìí fún lọ́dọ̀ ọlọ́run Allah subhanahu wa ta'ala dẹ̀yẹn sábà tó wá ṣe kúfùrù tó clear gan rí ànábì ní tòun ti bẹ́ẹ̀ náà ẹ̀ gbọ́dọ̀ jáde wọn lórí àfi tẹ́ bá lágbára gbogbo wípé à ń kọ́ ọmọ táwọn olórí à ń táwọn olórí òun ló ẹ lọ gbogbo àwọn ìlú tán láwọn wọn torí àwọn kan ṣé ìlú yẹn tó dájú ìgbà tí tó dájú àmì tó dájú ìgbà tí wọ́n ti máa fa wàhálà lọ́nà àbọ̀ wọ́ọ̀sì ìgbà yẹn lọ ẹ lọ wo Syria wọ́n ń pè ní Syria nígbà táwọn wọ́ pẹ̀lú olórí lórí pé àwọn olórí olórí ń ṣe bàjẹ́ kan kìkejì ẹ lọ wò wọ́n ẹ lọ wo ìlú yẹn sí ìsìn ṣé ìgbà tí wọ́n ìgbà tí nǹkan yẹn ò tíì ṣẹlẹ̀ ṣé ìgbà yẹn lọ bẹ́tà ní àdúrísì kò sílùú kan tó ti ṣe bẹ́ẹ̀ láyé àbíkọ́ jẹ́ sí pé hálù wọn padà wọ́ọ̀sì ju hálù wọn nígbà tí ó yẹ kán ṣe sùúrù yẹn lọ ẹ lọ wo Libya the same thing ló ṣẹlẹ̀ ní Libya lẹ́yìn láti gbà láti pa Gaddafi ní Libya ẹ̀rá kùn torí ọlọ́run ọba ṣé nǹkan rọgbọ́n bẹ̀ adìẹ bà lókun ni aròrò kan arọ̀rọ̀ adìẹ ṣe ẹ lọ wo oríṣiríṣi àwọn ìlú àgbáyé bẹ̀ ṣòwò náà tó làwọn náà ń pèpè sí ìsìn o wọ́n ní gbogbo mùsùlùmí àwa kọ́lá dánílò ń pèpè yìí àwọn òsì ní jẹ́rù pèpè bẹ́ẹ̀ kódà bá bá ti rẹ́yìn tẹ́ǹṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe àmọ́ àwọn ẹ̀yìn gangan làwọn máa takò torí ìṣẹ̀rí àní ká takò ẹ̀yìn ní gbangba ẹ̀ tí ọ̀dásán ṣẹ̀rí àní ká takò ẹ̀yìn tí ẹ bá fẹ́ mọ́ dá wàhálà alẹ́ láàrin àwọn mùsùlùmí báyìí àbí láàrin ọmọlẹ́yìn sólórí eléyìí ò sí ní ẹ̀kọ́ tá nẹ́bí sọ̀lá ọ̀sán àti ní ká lò gbogbo ẹni tó bá sì lóhùn ò ní tẹ̀lẹ́kọ̀ ànẹ́bí sọ̀lá ọ̀sán ní tójú wọn rí ní síríà lójú wọn rí bá ṣe ń ké fún wọn gbà yẹn náà nìyẹn tí wọ́n bá ṣe ń ké fún wọn gbà yẹn tí wọ́n gbọ́ nìyẹn so ká tún bẹ̀rẹ̀ náà pẹ̀lú Saudi Arabia báyìí so eléyìí what is happening now is that country is nothing but wọ́n what is happening now in that country is nothing but cap, a detestable abomination abomination that must be changed as directed by Rasulullah sallallahu alaihi wasallam. It is our collective concern because the kingdom of because the kingdom is seen by the world as the representative of Islam. Whatever is done in the country is considered by the whole world as the authentic Islamic practice. Any other one is considered fake. Every Muslim, especially the millions that perform Hajj annually, will come back to their countries calling for change to be in tandem with the practice value or culture in the Holy Land. When calling for calling for change to be in tandem with the practice, value or culture in the Holy Land, Saudi Arabia must open her eyes and stop demolishing the Sharia. Juma'atu Mubarak, Mubaraka and Ramadan Kareem. Professor Waye Qadri Ilorin, 8 Ramadan 1441, stroke 4th May 2020. Ibi tí wọ́n parí ẹ̀ ni. So gbogbo àwọn nǹkan tí wọ́n ń kọ́ wáyé rèé nǹkan tí wọ́n fẹ́ fi rìn lẹ́m̀bẹ̀ òun náà ni pé Saudi Arabia wọ́n ń ṣe bàjẹ́ Saudi Arabia wọ́n ń sàbúrú so gbogbo wa ti gbọ́dọ̀ dìde ká takò wọ́n gbogbo wa ti gbọ́dọ̀ dìde ká máa ṣe kíni kí a máa bẹnu àtẹ́lù wọn ní gbogbo àgbáyé ṣé bá ń sìn ká sì pè wọ́n padà sí sílà káyé wọn ká pè wọ́n padà kan ronú kan yí padà so gbogbo eléyìí báyìí wọ́n fi ń sọ yí pé Saudi Arabia o wọ́n ti ń ba òfin ọlọ́run bá lọ́sùn àwọn àtàrà jẹ́ wọ́n ń kópa àrùn òfin ọlọ́run bá ní gbogbo àwọn ẹ̀sìn kan kàyé pátá kò sí kankan nú ẹ̀ tó lálàáfíà kò sí kankan nú ẹ̀ tó lọ́tẹ̀ múlẹ̀ tó yẹ bá ní sìn so a gbọ́dọ̀ sọ́ra fúrú àwọn ìròyìn báyìí gbogbo orú àwọn ìròyìn báyìí rè ìròyìn tó tako orí Islam ni ìròyìn tó tako lànà àwọn sálàfù umma ni ẹ lè olórí lásìkò yẹn ọ̀rẹ́ bá ní sí tó sì bẹ̀rẹ̀ sí ma wúrí sí sí àwọn àbàjẹ́ wọ́n ti sùúrù ni pẹ̀lú ẹni Abdullahi bin Mas'ud ọ̀pọ̀lọpọ̀ àwọn àwọn sọ̀hábà náà mọ̀ bá wọn yàn sùúrù wípé torí pé Abdullahi bin Abbas náà mọ̀ bá wọn yàn sùúrù pé torí pé ṣẹ́rí aburú tẹ́ rí ó lóore ju dáadáa tẹ́ rí níbi kẹ́ máa sí lórí lẹ́nu kẹ́lẹ́ fẹ́ takò lórí lọ ṣe bá ń fi so ẹ ṣe sùúrù pẹ̀lú àwọn olórí yín ẹ ṣe sùúrù pẹ̀lú àwọn olórí yín so kódà wà ìzọlámàkà kódà wọ́n yẹ kó ń sáàbù sí fún ọ wà ákọ̀dá málàk kódà kọjá pé ó ń gba dúkìá rẹ̀ wà dọ́rọ̀bà záàràk kódà kọ́ máa lù ọ́ ẹ́ so anabi sallallahu alaihi wasallam ni àwọn eléyìí a máa ti sùúrù fún wa ni kódà wà ìjáàrù kódà ká máa tẹ̀ ó jẹ́ pé asami wa tọ́ àti ká gbọ́rọ̀ sólú lẹ́run ká tẹ̀ láti lórí ilé bá nínú manhajj alìsúnà ti jama'a nínú usúlù alìsúnà ti jama'a ni ṣe bá níbi kódà kọ́ jẹ́ sí pé àwọn olórí rẹ̀ pòkì ní wọn albarri minhu wal fajir àwọn tó jẹ́ ẹni rínú àti tó jẹ́ pòkì tó bá ṣe bá wọn lónìí so abẹ́lẹ́ wọn bá lọ́sọ̀ wọn tẹ́lá kó dákun kí ó la àwùjọ yìí kúrò níbi àwọn yìí pépè tó jẹ́ sí pé yóò máa ta ẹ̀jẹ̀ àwọn mùsùlùmí sílẹ̀ àwọn yìí pépè tó jẹ́ sí pé yóò máa fi dúkìá mùsùlùmí lófò àwọn ìpègbè tó yẹ pé yóò sọ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lóbìnrin di opó tí ó sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí dọmọ òrukàn tí ó sọ ìlú àwọn mùsùlùmí di ìlú rúdurùdu ìlú tí ó dáwòrò kó àwọn ìpègbè tó bá rí bẹ́ẹ̀ tí ń kọjá lọ láwùjọ wa kọ́lọ̀bà lọ́sùn àtàlá kó dákun kó bá wa kó bá wa fi òpin sáwọn ìpèpè yẹn kọ́lọ̀ mọ́ ti fi àlùbáríkà sí kọ́nà bàlẹ̀ kẹ́kọ̀ọ́ bá rú lágbára gbogbo ẹni tí ó ga tí dáwà sàlàfíyà tí ó fi ga tí ó fẹsẹ̀ múlẹ̀ ọlọ́run mọ́sà ìgbé wọn ga gbogbo ẹni tí ó ga tí dáwà sàlàfíyà tí ọmọ wá jíyà tí dáwà sàlàfíyà tí ọmọ wá rí nira ọlọ́run mẹ́jọ ga tàbí kọ́ bá wá yí padà torí kí gíga rẹ̀ lè sàǹfààní bí ó bá ti wá jẹ́ sí pé kò ní yí padà yọ́ga yọ́ máa kó bá sàlàfíyà ni tí ọlọ́run ti máa bẹ́ ọlọ́run mẹ́jọ ga láíláí ọlájọ́ kan sí ọlọ́ba ìyẹn ni pé ìpèpè ànábì ìpèpè àwọn sọ̀hábà gbogbo ẹnikẹ́ni tí ọba ti ga tí pèpè yẹn ọ̀gá ọlọ́run jẹ́ ọ̀gá gbogbo ẹnikẹ́ni tí ọba máa kó nira bá pèpè ní ọlọ́ba àfọ̀nàmá ọlọ́ba pẹ̀jù sí lọ́kàn ọlájọ́ kan sí ọlọ́ba sọ̀fánà tàlàfándìk aṣẹ́rẹ́lá ilẹ̀ àǹtẹ̀sẹ̀fẹ̀kàṣírí assalamu alaikum warahmatullahi wabarakatuh